ṣé gbogbo ẹ̀yin àfọ àtẹ máa ń sọ pé ẹ̀yin kìnnìkan kìnnìkan wèrè wà lórí púpọ̀ ní ìtẹ̀ fẹ́ dìfẹ́ǹdì ẹ̀yin àfọ ìlú sùfún yẹn mọ́ wò ten dìfẹ́ǹdì ẹ̀ ten ní ìfìkú ní jákèmẹ́lì gbogbo ní ten dìfẹ́ǹdì ẹ̀ orí ti burú. lẹ́ni tí gbogbo wọn lọ síbi tó ti lọ ṣe ìkómọ wọn ò tó rí anybody lọ bẹ̀jú pé sáyẹ́nì kọ́mọ̀ kó bímọ tó pọ̀ kọ́mọ̀ kó bímọ tó tọ́ ẹ wọ́n ló máa ń túra láṣìírí káwọ́lá olùkọ́ ní ìdìní ni wà òwa ọmọ tó ń bẹ ṣe fídíò pé ọmọ tó ń bẹ ṣe fídíò yẹn wá sọ pé ẹ bí alóni rédíò tiẹ̀ yẹn sọ pé ẹ alájà wà alájà ń fọmọ lọ́wọ́ ó ń fọmọ lọ́yọ̀ lókè ìwọ fọmọ lọ́yọ̀ tó lè fi gbogbo tó kójọ búra pé òun fọmọ lọ́yọ̀ ìwọ fọmọ lọ́yọ̀ ọyàn wo <laughs> ọmọ wo ló fún lọ́yọ̀ ó lè parọ́ àwọn àfáà yẹn mọ̀ àti ó gba bọ́ọ̀lù mọ̀ kájí gba bọ́ọ̀lù bú àtàkó wa búra pé káwọ́là bímọ ẹni kò búra pẹ̀lú gbogbo tó kójọ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ sùkú ẹ̀ gbogbo tó ní kò fi búra pé káwọ́là bímọ tòótọ́ fún rẹ̀ ló bí jáde fún rẹ̀ ẹ̀rẹ́ parọ́ wáyé tí ò sí ẹbí káwọ́là ẹ̀yọ kan ọmọ ìyá ẹ̀ kó má sẹ́ni kọ̀ọ̀kan gbogbo àwọn èèyàn gbogbo àwọn ẹbí àdá <laughs> gbàtí wọ́n mọ̀ pé ní rọ́ ni ẹ kó sì ló ń ṣe wọ́n mọ̀ pé ó sì ló ń ṣe kò sẹ́yìn ọ̀pọ̀ tó àwọn wèrè alátẹnujẹ àwọn eléèbí èèyàn tí wọ́n kóra wọn jọ sọ́kàn wá jẹrẹ sí àwọn wèrè àfa àwọn eléèbí èèyàn tí gbogbo wọn pàtẹnu wá bẹ̀ wá jẹrẹ sí àwọn náà bẹ̀ èyí lórí. ah ok torí rọ́mọ̀dọ́ náà ni ok ìṣèlú ẹṣẹ́ nìrọ̀lẹ́ ni ó yẹ káwọn alátẹnujẹ alátẹnujẹ wa náà ẹbí yìí náà kọ́ wá bẹ́ẹ̀ kọ́ wá síbi yìí rẹ̀ kọ́ wá jẹ́ kó má wá sí ẹbí kó má wá sọmọ ìyá àwọn bàbá ẹ̀ kọ́kọ́ àtàwọn èèyàn bíi thirty thirty three èèyàn ok thirty two kó má kó má wá sí ẹ̀yàn kọ́kọ́ mbẹ́ gbogbo náà náà dání ṣé o gbọ́ ni o dání ṣé o bàbá ẹbí ẹ̀ ni o dá dáúnà tó gbogbo wò pé ah, obìnrin ń bọ̀ wọn lójú jẹ́rẹ̀ẹ́ tó gbogbo tó máa ń ṣe tẹ́tẹ́lẹ̀ ó ti ń ṣe ó ti ń wùwà yìí tipẹ́tipẹ́ fáwọn èèyàn bíi kó gba ọkọ lọ́kọ sọ́dọ̀ pé ẹ̀yin ìyá wa yìí bàbá wa sẹ́wọ̀ sẹ́wọ̀ pé ọmọbìnrin kan bóyá Rasheedat lọmọbìnrin yẹn jàbí kí ló ń jẹ́ mi ìmọ̀lùkọ́ ọmọbìnrin yẹn mi ìrànlọ́ tó ń gbé Amẹ́ríkà tó lóun ní bí i fifteen minutes bí i seventeen minutes fídíò tó lóun ní lọ́wọ́ tó ń gbé Amẹ́ríkà yẹn ọmọbìnrin yẹn ò parọ́ o ọkùnrin yẹn ò la kíní yẹn mọ́lẹ̀ bàbá là mọ́lẹ̀ fún kó lè dùn ẹ́ káwọ́dà gbogbo ẹ̀ báyìí mọ̀ pé oṣì gidi ló ń ṣe ẹni tí ọmọbìnrin yẹn jọ fẹ́ fẹ́ra wọn tó ti jọ wà tó ti jọ lẹ̀ pọ̀ kọ́kọ́ lọ káwọ́dà yẹn parọ́ fún ọmọbìnrin ọmọbìnrin yẹn tó wà lamẹ́ríkà yẹn pé òun pé òun lóyún oyún wà ní òun ra òun kẹ́tì ara òun o káwọ́dà parọ́ fún ọmọbìnrin yẹn ìyẹn wá ń bá káwọ́là sáré káàkiri àfẹ́ ah, ra kínní kan ìyẹn ló máa sáré lọ ìyẹn wá fi káwọ́là pẹ̀lú bóyá ọkọ ẹ̀ ọjọ́ aláfẹ́sọ́nù ẹ̀ tọ́jú fẹjọ́ fẹ́sọ igi ọwọ́ àjọ fúnra wọlé ẹnu ilé kótó dé káwọ́là ti dùn astagfirullah. yẹ kò kí ń ṣe títí ọmọ kò kí ń ṣe títí tọkùnrin tó wà láwọn tí ọmọbìnrin yẹ o kò ṣe ti boyfriend yẹ o kò ń ṣòwò kò kí ń ṣòwò rárá rárá ọ̀tọ̀ yẹ ọ̀tọ̀ ọmọ ọmọ obìnrin yẹ tí dáwọ́là ṣe fún wèrè ní gbogbo ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì obìnrin yìí gbogbo ẹ̀yin àfa olórí burúkú tí gbogbo yìí lọ pàtẹ́ ẹnu síbẹ̀ ayé ń ṣe bàjẹ́ báyìí. ẹ sọpọ́tì ẹ gbogbo yìí ó tún parọ́ ẹ tún sọpọ́tì ẹ ó ń bẹ bí jẹ ẹ ń sọpọ́tì ẹ ṣé mo pè é káwọ́rà lẹ́yìn pé bí ń ṣe fún àwọn ọmọ ìyá ẹ̀yìn kò dáa eléyìí ló dáa bí a ṣe eléyìí eléyìí ṣe pàwọ̀ ẹbí ẹ mọ́ra ṣé gbogbo àwọn ẹni tó so mọ́ra tó àwọn ìdọ̀tí lásán ìdọ̀tí àwọn pàǹtí èkìsà ló kó rọra káwọ́rà o wá kó àwọn èkìsà ó kó wọn lọ ó wá mú ìkísà jọgànjọgàn ètò ọtí ó kó gbogbo ẹ̀rọ ra àwọn ọmọ ìyá ẹ̀ tí ẹ kó kó mọ́ra kó lè bù ẹ́ láti rí gbogbo òsì tó ń ṣe kó lè máa tó ẹ sọ́nà pàǹtí mi eléyìí ò dáa eléyìí ló dáa kó ní ẹkọ fẹ́ ṣòṣì kó fẹ́ padà pé irọ́ orí ẹ ti bu òun ń kó àwọn pàǹtí mọ́ra tẹ́ báwọn náà onídọ̀tí láwọn náà táwọn náà lẹ́dá wùwà orí burúkú yẹn. <laughs> gbogbo àwọn pàǹtí mọ́ra ṣẹ́kẹ́ gba bọ́ọ̀lù wà ní tó mọ́ bíi ti jẹ́ ṣe òsì kọ́ ní gbogbo ìjọ ṣe. wọ́n bá wọn àlè fúlàní kí ni ìyàtọ̀ gbogbo rẹ̀ àti gbogbo àwọn gbogbo yín dandan gbogbo kákọ́fì gbogbo yín ni mò ń sọ gbogbo yín òsì kọ́ ní gbogbo ìjọ ṣe náà. àbúrò pọ́nmọ́ parọ́ mọ́ ẹ̀nu ó sì kì í onídọ̀tí òwa kọ́ àwọn onídọ̀tí ẹgbẹ́ gbogbo yín wájọ wà ń bẹ̀ àwọn onídọ̀tí àti máàmù àti gbogbo yín àwọn onídọ̀tí níwèé láwa níbí ẹlẹ́nu ó ní jakujaku kò jẹ́ tó wá tọrọ bá rà ó sàn gbogbo owó sí àwọn èèyàn rọ́dọ̀rọ̀ iye owó làwọn èèyàn tó gbogbo ẹjọ́ kóra ẹjọ́ àwọn èèyàn owó lèèyàn tó jókòó sórí tébù tó jókòó sórí chíà ọ̀pọ̀ gbogbo iṣẹ́ àdẹ̀dẹ̀dẹ̀ tó kólẹ̀